أعوذ بالله من الشيطان الرجيم واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلاً الحمد لله وكفى والصلاة والسلام على رسوله ونبيه المصطفى صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن والاهم وسن بسنتهم إلى يوم الدين إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته يقول الحق تبارك وتعالى واتبع ما يوحى إليك من ربك a sì wà lórí ọ̀rọ̀ ọlọ́run tí ọlọ́run fi ń pa ànábì láṣẹ sallallahu ta'ala alayhi wa sallam wípé òun tá a sọ kalẹ̀ fún ọ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ onípa ọ̀tẹ̀lé inna Allaha kana bima ta'maluna qadira torí pé ẹlẹ́sàn tí ẹ̀sàn rẹ̀ dá lórí tó mọ̀ nípa gbogbo ẹrú ẹ̀ òun ọlọ́run ọba wa alámọ̀tán sì ni nígbà tí ọlọ́run pa òjíṣẹ́ rẹ̀ láti ẹ̀sọ̀ sallallahu alaihi wa sallam wípé kó páyà òun ọlọ́run kó sì má tẹ̀lé àwọn kèfèrí kó sì má tẹ̀lé àwọn mùnàfíkìn olójú èjì ó ṣe déédé kíká wípé kí wá ni kó ṣe nígbà téèyàn kan béèrè ọlọ́run ni wàtẹ́bì máa yóò há ilé ìkí mà yóò ha ilé kàmíràn bì ní tá a sọ̀kalẹ̀ fún ọlọ́dọ̀ ọlọ́run nìkan tẹ̀lé sísìn nìkan náà ó ní alukuran kẹrin a ti ṣàlàyé díẹ̀ lórí eléyìí nínú ọ̀rọ̀ tó kọjá lọ bákan náà nínú àyà tí ọlọ́run fún fi pa òjíṣẹ́ rẹ̀ láṣẹ nínú sóra yìí náà tó jẹ́ àkẹta ọlọ́run ní watawakkal ala Allah gbára lé ọlọ́run nìkan ṣoṣo wa kafa billahi ẹ̀rí kan wọ̀káfà abiláhi wàkìlà ọlọ́run tó gbára lé torí bí ò bá sírú gbólóhùn yìí níbẹ̀ àbí nínú àwọn àyè míì tó wà nínú alukoran kẹrin alẹ́ rẹ̀ ń tí yóò fẹ́ mọ́ máwùn àwùjáre wá àbí tó fẹ́ mọ́ wáwùjáre bẹ́ẹ̀ báwọn èèyàn ti máa ń sọ lẹ́nu wọn tá à ń gbọ́ káàkiri lónìí pé tọ́lọ́run nìkan ò tó wọ́n wí jáde wọ́n torí kókó wọ́n sáyà kókó nà kí débi tí wọ́n tún ń sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu lẹ́yìn ìgbà tí ṣe tí wọ́n ti sọ ìpè tí yẹn bá ní tọ́lọ́run náà àjókòó sí lásìkò yìí ó ṣe rẹ̀ ní o ìyẹn nígbà tí wọ́n bá ń ròyìn aburú tí ń bẹ lọ́wọ́ ọmọ ádámà tí wọ́n máa fi ṣèyàn wọ́n ní ìyẹn ò lé mo ti rẹ́ nìkan tó sọ fún mi wípé ọ̀rọ̀ láhàólà là yìí mo gbà níyànjú pé máa tẹnu mọ́ gbólóhùn yìí ọlọ́run sì máa là ọ́ yóò máa kó ọ yọ gbólóhùn náà ní la hawla wala quwwata illa billah o tún lè parẹ́ síbi àlẹ́ àlíyí àlẹ́ àbíyí a sì ṣe sọ̀látò sóbì ìtànjọ́ náà ni lọ́nà lé àbẹ̀ tí dìde tó ní masjid tó fi ń ṣe tí ń ṣe tí ń bí sí pàtàkì pé ọ̀rọ̀ láhọ́là lélẹ́yìí à ń sọ̀rọ̀ ayé ẹ̀ ń sọ̀rọ̀ láháúlà lẹ́ni tá a fẹ́ ṣe sọ láti tán torí pé tá a bá máa rí àwọn nǹkan kan tó jẹ́ nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí wa ti jẹ́rìí nǹkan ká yìí ẹlòmíín lè ó lè ṣe bí erémọdé nù erémọdé lẹ́lòmíín ó pè ọ̀rọ̀ àríkíá náà ò sì wúwo lọ́pọ̀lọpọ̀ nínú gbáyà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní lẹ́yìn ikú sàárè nǹkí ìwà gbọ́ tí wọ́n tún sọ nǹkan kan pé lẹ́yìn sàárè ńkọ́ àti nígbà tí ó sì nǹkan kan lẹ́yìn sàárè lẹ́yìn ikú sàárè lẹ́mọ̀ gbọ́ lẹ́yìn ikú sàárè síbẹ̀ ló wá parí sí kódà ti ń bẹ lẹ́yìn sàárè ó ju ó ju ikú gan lọ torí náà ẹ̀yin olùgbọ́ mi lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá pátápátá láyé lọ́lọ́run ṣe ti òun ló sọ alukoran kalẹ̀ fún inú sátúlà ń bí àtúrà twenty one ayé ọgọ́rùn-ún kan àti mẹ́jọ tàbí méje wàmú arsalnaka illa rahmatan lil alamin àrùn wà nábì àkójẹ́ pé gbogbo ayélujára ṣiṣẹ́ fún àti ọ̀sẹ̀ kẹ̀ fún wọn ni ó kù sọ̀rọ̀ ẹni tó bá kọ̀. watawakkal ala ọlọ́run mọ̀ pàánà bí òní sallallahu alaihi òní gbára lè ní ìjùwọ̀n ọlọ́run lọ gbogbo táǹkà yìí yóò mọ̀ jẹ́ fún àwa yìí mọ̀ rẹ̀ nígbà tá a bá ta gbogbo ìlera wọn títí dojú kọ ọ̀gá wa láyà láti kọ́kọ́ fi ọ̀rọ̀ yìí bọ tí ń fi ọ̀rọ̀ yìí ń kì lọ́kàn lè mọ̀ nínú gan àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́nà bá ń bá wí jù wọ̀káfà àbíláì wàkìlà ọlọ́run tó lẹ́ni tí yàn gbára lé torí wípé mo gbára lọ́lọ́run mò ń pè é mò ń bẹ̀ ẹ́ kò tó lóde wọn gbà tó bá jẹ́ wípé èèyàn tún ń pè nǹkan kan ó tún gbára lé nǹkan míì ìtumọ̀ eléyìí kọ́ ní gbára lọ́lọ́run. ẹ̀yìn tẹ́mìlì àlẹ́ ìfikúnlé àwálì gbogbo osisi rẹ̀ pátápátá ni wọ́n fẹ́ kó gbára lọ́lọ́n. mo fáwọn èèyàn lágbèjúwe wípé ẹnìkan ṣoṣo tí ò pé méjì fífi tí ọba ní bùkátà sí nǹkan kan nínú tó fi ròyìn ara rẹ̀ pé ọwọ́ òun ló wà alihaya mò ń bẹ lọ́hùn kí n máa tẹ̀lé kẹ́mi ní ogun ọwọ́ ọlọ́run nìkan ló wà kò sí ẹ̀dá kan tó lè fún yàn lẹ́nu igun níṣẹ́jú àyà kan bákan náà alimamat ikú nígbà tó bá tásìkò ọwọ́ ọlọ́run nìkan ló wà ó pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹnìkan kan ò lè bọ́ lọ́wọ́ ọba dá sí i òun ni alimohuli wáyimomi ẹ ká tara eléyìí wò nínú ẹ̀ ní àrísìkù ìjẹ́ nígbà tá a bá ṣe ìtìláàpù ẹ̀ ibi kárí ná kárí lò làmọ́ sábà gbọ́ yé sí nítọ́lọ̀ tí mo ṣe àrísìkù fún yàn ó pọ̀ ṣùgbọ́n ẹja lọ bí táwọn sábà gbọ́ yé sí yẹn náà pé ká lówó lọ́wọ́. ọlọ́run lóun nìkan lòun máa ń ṣe fún yàn torí gbangba nìkan ṣiṣẹ́ ẹnìkan fẹ́ nìkan lówó onítọ̀ bá nídìí máa béèrè kò jẹ́ tẹ́lómi gbọ́ yé pé ọlọ́run nìkan ni máa ń ṣe àrísìkí fún yàn. tíyẹn bá wá ní ẹlòmíì tíyẹn dàpọ̀ mọ́ lọ́run ní gbogbo àwọn kan tí mo mú wá lápèjúwe tòun ti kó náà ń pe ọlọ́run wọ̀ láì ti gbàrà lọ́lọ́run tó gba ẹ̀ pé o bá ti ti lágbájá yìí kò lè jẹ́ bẹ́ẹ̀ fún un tó o bá ti di bàbá ìṣeré àwa yóò tẹ̀ wọ́n tó jẹ́ ẹnìkan náà ẹ̀dọ́ ọlọ́run kò lè jẹ́ gbàrà lọ́lọ́run ìgbàrà ọlọ́run ni ìgbàrà ọlọ́run tán pátápátá tí ò sí nǹkan kan ní ìsìnyẹn tó fi kún un àwọn èèyàn sì fi wọ́n ti ń sọ àṣà fífi kún àbí fífi tẹ́ àbí nǹkan kan oríṣiríṣi àwọn èèyàn náà mọ̀ ọ́ ká tó gbé kìtáàbù kalẹ̀ pé a fẹ́ máa fọ̀rọ̀ ọlọ́run ọba bọ́ọ̀yàn àwọn èèyàn náà mọ bí wọ́n ti ṣe ń hùwà wọ́n mọ bí wọ́n ti ń lọ ayé kódà wọ́n ń dájọ́ ara wọn láì sí ìkú ẹlòmíín sọ pé òun ti mọ̀ bọ́wọ̀n látòbọ̀ tán àmáyé yìí àwọn ò jọ̀wọ́ kan lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé náà ti ṣàyàkókò náà sí débẹ̀ nǹkan méjì mo fẹ́ fi ṣàpèjúwe kíákíá níbi ìbára lọ́nà bí tó ṣe pàtàkì sí tó ṣe tó gbogbo ti jẹ́ pàtàkì tó àkọ́kọ́ ni pé ọlọ́run ní wallahu yarzuqu man yasha'u bi ghairi hisab níbẹ̀rẹ̀ àyà yẹn àmọ̀gbá àyà one twelve nínú sátù bákàrà àyà one round twelve zuyyina lilladhina kafaru hayatu dunya a ṣe ilé ayé lọ́sọ̀ọ́ fáwọn kèfèrí ibi táyà ń ti bẹ̀rẹ̀ nìyẹn ọ̀yọ̀kọ́rọ̀nà mìíràn lẹ́bí ìnà àmànù báyé ti jẹ wọ́n lójú tó ó ṣokùnfà tí wọ́n máa fà àwọn ẹni ọlọ́run ṣe yẹ̀yẹ́ pàápàá jùlọ àwọn tó bá jẹ́ pé ààbò fún wọn nípa tayé tó nǹkan tí wọ́n sì ń sá fún tọ́lọ́run bò fẹ́ wọn ní ẹjọ́ kò síbẹ̀ nígbà bá parí máyé la ẹ̀ mọ̀ ọlọ́run ní wọ̀yọ̀kọ́rọ̀nà mìíràn lẹ́bí ìnà àmànù والذين اتقوا فوقهم يوم القيامة ṣùgbọ́n àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run fawqahum wọ́n lérí wọn wọ́n lékè wọn yawm al-qiyama èyí tọ́lọ́run fi sọ pé yá ti dunya wal akhirah tọ́lọ́ ti sọ bẹ́ẹ̀ nù ayà mi. ó specify Allah subhanahu wa ta'ala pé yawm al-qiyama walladhina taqaw ibi tọ́lọ́run ti bẹ̀rẹ̀ sọ́wọ́ ẹ̀fà kéde pé àwọn náà ò ní access sí nǹkan lóríṣiríṣi ó tọ́ kò tọ́ ó dáa kò dáa wọ́n sá fún un torí sákó wá nìyẹn fáwọn kọ̀ ọ̀hún ní àwọn mọ̀lẹ́kì yà àmà tí yẹn bá ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run tí yẹn bá lárò jinlẹ̀ sẹ́yìn pé onílàákẹ́ lọ́wọ́ sì ń bá ifọ̀ àtàbẹ̀rẹ̀ ó yà olùlàbùsọ̀rọ̀ wà máa yẹ dẹ́kẹ̀rù ìlà olùlàlùbáàd ẹ̀ńtí làákàrẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ bá bá wí. ẹ èyí ti tọ́nà pé yá ọmọ ìkìyà àmà torí pé a lè bá wọn láyé ayé ni wọ́n níbi ní tiwọn wọn níbi àlùkìyàmà bóyá ẹ̀sìn máa lọ sí náà bá fún nǹkan tí ó kó bá wọn lálùkìyàmà wọn níbi ayé ẹni tó níbi ayé ò lè sì lè bá wọn yìí ló fà tó fi ṣe ọlọ́run sallallahu ta'ala wa sallam sọ wípé àdúnyá séjìrì nínú mi ilé ayé o ẹ̀wọ̀n mọ́mìnì ló káàkiri ó sì jálùjánà kẹfẹ́ rí a lè bá wọn láyé ibi bá wọn wáyé àmú tó tọ́ ń bẹ̀ fáǹfààní ara wa lábàá fi ìdókòó lẹ̀ torí ìnáhà nẹ́tì gbogbo tọ́lọ́ máa sọ pé kò tọ́ bó tilẹ̀ òkó tóbi kó kàmọ̀nà tó nígbà ìyàwó yẹn ìnáhà nẹ́tì òórùn ayé lásán ni inú ayé àti mo wá ń kà lọ wallahu yarzuqu man yasha'u bìbọ́ ìrìsà ló parí ayé yẹn ọlọ́run mọ̀ sáré sì kì í fẹ́ni tó ń bá fẹ́ èyí ti tọ́lọ́run sọ pé ní tó bá sìn yín bẹ̀rẹ̀ ti sá tóun náà ò ní mọ bó ṣe jẹ́ yóò ní àṣìkí ní tí ó pọ̀ débi pé yóò mọ̀ sòun náà bí àlá kò sì sin ọlọ́run kò sì sin ọlọ́run ẹ wà máa bá sọ̀rọ̀ ọlọ́run yóò wá gbọ́ kò ní gbọ́ amẹ́lì tàbí pé yóò wá gbà torí kò sí náà tó fi rí nítorí níwà yóò bèsè lórí lórí struggle ẹ̀ personal struggle ẹ̀ àbí experience ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ẹ̀ àbí ibi tí wọ́n bí sí pé bọ́lá ń lélè mi àtòrúkọ orúkọ oríṣi ọ̀pọ̀lọpọ̀ orúkọ tá máa fi ròyìn ẹ̀ bọ́lá ńlé àti bíi títún ni bọ́lá jí bọ́lá ńlé àwa jogún ẹ̀ ní wàhálà ìsúná lè dé náà àjogún ọrọ̀ láti ibi ọ̀dọ̀ bàbá bàbá bàbá kìí ṣe kìí ṣe ìran wọn ò tó kiri nítorí sí àrísìkú tọ́lọ̀ ń sọ pé òun fún yàn lé lórí nìyẹn but man yasha ọlọ́run ní òun lòún mọ̀ sí àrísìkí fẹ́ tó bá fẹ́ nínú àyà míì ọlọ́run ní òun ọlọ́run subhanahu wa ta'ala ìyábùsùsù rizqan liman yasha'u wa yaqdiru òun máa ń gbọ́n áàsìkì fún ẹlòmíì wọ̀yá pàdérò òun sì máa ń òun máa ń jalẹ́ lòmíì lọ́wọ́ ìta ọlọ́run lánìdà àti gbọ́ yìí tọ́lọ́rọ̀ ń gbé fàárì fóònù kọ́bílà tàbílò ní ẹ̀mọ̀ ní kẹ́ tó sìn ní ọ̀nà ìfàmílà mi àárí fún ẹni tí ò bá mọ̀ mí kéfà yà àbúkù nìkó ló sì sìn ní kéfì ká rọ́lọ́run ká gbọ́rò yẹn torí rí ọlọ́run kì í sáyé bì ká gbọ́ ká mọ bọ́lọ̀ tí máa ṣe nígbà tó pé kì í ọba confusion ọba tí máa sọ bó ṣe jẹ́ gangan ni olóhùn máa ń ṣe àgbọ̀n àgbà sí fẹ́ lòmíì tó ń bá fẹ́ kì í sọ̀rọ̀ ẹ̀sìn wàyà kò dèrò òun sì máa ń jalè lómi lọ́wọ́ yóò ná kàtán nígbà tí èèyàn bá ná kàtán gbà mí yóò pẹ́ẹ́pẹ́ pẹ́kótó tó rí kàn ọlọ́run lọ́run mọ̀ sílẹ̀ èyí sọ pé rárá ẹ̀ láyé nígbà mọ́ ẹ̀. náà làfíìsù kan ló fi sọ wípé bẹ́ẹ̀ bá kẹ́yìn sọ bẹ́ẹ̀ bá fẹ́ rọrọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ rọrọ̀ ẹ kẹ́yìn sọ́lọ̀ náà torí ẹnìkan ò wáyé láti má rọrọ̀ ẹ kẹ́yìn sọ́lọ̀ ìgbàgbé sọ́lọ̀ náà bẹ́ẹ̀ fi ṣe ẹ̀ẹ́kàn ráre nínú ayé mi kò sì tí ì kó jẹ tó bá ti kó jẹ tó ti kíṣẹ́ẹ̀sì ní àmì ẹni kó mẹ́ẹ̀. tòwáìtì ìkójẹ yẹn ó mú ìpèsè dúró lórí ẹ̀ àwọn kan sì ń gbọ́ wọ́n sì tẹ̀lé wọ́n sì sọ pé yà ṣe pé tó bá rọrọ̀ tán àwọn àkàrà fọlọ̀ pé náà yà lọ kí lọ́wọ́ fẹ́ fi ṣe nínú nínú gbogbo ayé gbọ́ àfẹ́sù ẹgbẹ ọ̀rọ̀ yẹn sẹgbẹ pé wàtàwá kàlẹ àlàlọ gbára lọ́lọ́run nìkan ṣoṣo torí ẹni tó ṣe rí wáàsí ní àtàwọn tó gbọ́ yé ni wọ́n sọ pé ọ̀rọ̀ ló sọ yẹn wọ́n bẹ èsù lọ́wọ́ ẹ̀ tọrọ Ọlọ́run bá forí gbárí pẹ̀lú ìlànà tí wọ́n fẹ́ rìn tèsì ni wọ́n mú wọn pàṣọ Ọlọ́run bá tì mi ò bẹ́yẹn ti kílíà nípa tárísì sí tó fi yẹ gbára ọlọ́lọ́run nígbà tọ́lọ́ lọ́wọ́ ọlọ́run ti pé méjì ó ní pé tí ò bá ti fún yàn á tún máa bẹ̀ ó ní pé tí ò bá tó á tún máa bẹ̀ bí ó bá ti pé àwọn èèyàn àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ya ọkọ̀ fún gbé mu ẹ̀dá tọ́lọ́run bá dá tó wà nípò pẹ́sidẹ́ǹtì chairman governor minister ẹnìkan tó dipò mú tó jọ̀gá àbìkan tó nípọn ó dìgbà tó bá sign tó bá approve nǹkan kan nínú ayé níbi tí wọ́n fi sí kí nǹkan yẹn tó ti ṣe. àyàfi tó bá jẹ́ báwọn èèyàn bínú pé a kí ló fa tó lórí ọ̀sẹ̀ àbúrúkú kínní ẹ̀ wá yọ ọ̀láyọ̀ lórí ní ìtàn báyẹn náà ni ó tún àbúrúfẹ́ lẹ́yìn àbúrúfẹ́ kò ṣeé ṣe èèyàn nìyẹn o tọ́lọ̀ ń gbé sípò ká tó wá sọ Allah Rabbul Alamin wọ́n wá ní wọ́n wá ní ọmọ abẹ lọ́n kọ́ gbára lọ́nà ọ̀dà à ń bẹ náà àdákẹ́ ìṣesí ẹ̀gbọ́n ti jọmọ́ pé ọ̀rọ̀ ọlọ́run kọ́ lè lé ibò tẹ̀ tó jáde lẹ́nu à ń bẹ náà à ń bẹ náà kí láti á ṣe àdákẹ́ wọláhì àtúrántò rọ́bìlì kààbà mo fi ọlọ́run bá tó tóbi búra báwọn ẹni ọlọ́run bá bẹ ọlọ́run lórí àlámọ̀rí kan tí bùkátà yàn tí ìbíyá ọkàn ti balẹ̀ bí tó ti bíyá wàhálì ní mìfàwáìdì dùá lẹ́yìn náà tí nǹkan yẹn bá júṣe fún wọn wọ́n darí alihamdu sọ́dọ̀ lọ́n direct alihamdulilayi rọ́bìl alami ó yàtọ̀ sẹ́ni tí ò bẹ́ lọ́n tó lóun gbọ́n òun lẹ́kọ̀ọ́ òun níwèé ẹ̀rí òun mọ̀ọ́yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò yóò tẹ yóò jáwé yóò tàgẹ́ lòmíì lágọ̀ọ́ títí ẹ bá bọ́ sí i yóò táàgì ẹlòmíì láláì máa ń ṣe kò ní wọ́n ti sọpẹ́ fọ́lọ́hún kò ní gbára lọ́lọ́hún ní tó wà ń sàkáání ẹ̀ ló gbára lé ẹlẹ́ẹ̀kejì ó ní alimout níbi tá alákọ̀ọ́kọ́ yẹn àwọn èèyàn ṣe ẹbọ ẹbọ sì ń gapá láwùjọ wọ́n ti ẹbọ débi pé ẹbọ ò ṣe é gbé pamọ́ mọ́ torí ẹbọ sì ni ó nínú tàwọ́hídì nínú tàwákúrẹ́ aláàlọ́ ìwà nínú tàwọ́hídì ló wà téèyàn bá ti téèyàn bá ti sáláì gbára lọ́lọ́run tàwídì ẹ ti wó kò sí tó ti rọ́pò tàwídì wọ́n fi sọ̀dá tó rọ́pò tàwídì wọ́n fi síyáàmù rọ̀mọ̀dán láwà yìí wọ́n fi síyáàmù rọ́pò tàwídì wọ́n fi hajj wọ́n fi rọ́pò tàwídì hádà wal asl tí àkàwá kòl níbẹ̀ ní abẹ́ rẹ̀ àwọn èèyàn ṣe wọ́n wá gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀bọ wa ń gapá láwùjọ. èèyàn tí wọ́n pa jẹ láwọn tí wọ́n jẹ èèyàn kò tó yẹ tí wọ́n pa fi rúbọ gbogbo ẹ̀ náà ní ṣẹlẹ̀ láwùjọ kẹ̀ǹfẹ́ tó pààyàn jẹ kì í ṣe pé ẹbọ lòun ó sì lè jẹ pé ẹbọ náà ni wọ́n fi ṣe fóònù náà kí sáà máa jẹ èèyàn tonígbà tí náà lù ọ̀yà kankan tí ò bá dùn mọ́ àmọ́ àwọn tí wọ́n pa àbí tí wọ́n fi rúbọ lójijì iná ló gbogbo àwọn nǹkan yẹn táwọn èèyàn ò gbọ́ iná ló ṣokùnfà kẹ́mi mọ̀ ṣòfò kọjá là sẹ́yìn tá a bá sọ pé àwọn tí ẹ̀ jẹ orí èèyàn bí wọ́n jẹ̀yàn lápá nígbà tí wọ́n ní kí èèyàn fa igi tán gbẹ́jẹ̀ kó lára èèyàn ṣé wọ́n ní sọ pòlòpò tó kùnù. watawakkal ala Allah ẹgbára lọ́lọ́run gbára lọ́lọ́run ọlọ́run tó gbára lé ọlọ́run nìkan ṣoṣo ló tó gbára lé níbi ikú àwọn èèyàn ṣẹbọ onìkan onìkan sì lọ́wọ́ tí lọ́ba tí ẹ̀mí ń bẹ lọ́wọ́ ẹ̀ dábàá ka sọ́tò lukman sura thirty one aya bíi mẹ́ẹ́ mẹ́ẹ́ méjì àti tó parí ẹ̀ ọlọ́run tó ń sọ fún wa ń bẹ̀ yìí pé àwọn kan márùn kan lọ́run fi parí àtúrà yẹn nínú ẹ̀ nínú zoli lùgẹ́yì àkọ́kọ́ yìí ìmọ̀ sáà ìmọ̀ ọjọ́ gbèrè àti àgbàtà yóò tán ìgbàtà yóò tán ọlọ́run ilé ayé mu sáà ọlọ́run nìkan nìmọ̀ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ àrẹ́bí náà sọ́kò tó kò láyé sallallahu ta'ala alaihi wa sallam ayé náà zoli lùgẹ́yì ọlọ́run ló máa ń rọ̀jò kò sẹ́ni tí máa ń rọ̀ ẹni tí ó sì rí lè rọ́ kò lè ti ilẹ̀ aláìbọ̀ ìtàhìn ló fa akẹ́kọ̀ọ́ sọ pé wọ́n ti jò wọ́n ti jò wọ́n fomi dà wá láàmú wàyà aláàmú máa fẹlẹ̀ arham ọlọ́ọ̀lọ́hún sì máa òun lòún mọ nǹkan tí ń bẹ nínú àkòrùkẹ́ ìgbà tó dẹ̀ dá tán tọ́lọ́hún dá tán ni wọ́n ní káskánù ẹ̀ ni wọ́n lọ́kùnrin ni ẹbí ẹnìkan ló fi síbẹ̀ kẹ́ tó mọ̀ ọ̀kọ́kùnrin ni àbóbìnrin àbí méjì wà máa sábẹ̀rẹ̀ náà fún máa dà àtàkùnmù gọ́dà ẹ̀mí kan ò mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí lọ́la nígbè ní ó bá rẹ̀ lọ́la wà máa dàbẹ̀rẹ̀ náà fún bí ayé àrùn tàmù ẹ̀mí kan mọ́ni tí ó kù sí tí ó tán sí ìdámá ìmọ̀ òyìnbó rẹ̀ náà tẹ́lẹ̀ bá lè dá sí dẹ̀hátihù ilé àhàjẹ̀tún fáyàtìrù ibi ní wọ́n bá dákẹ́ sí yóò débẹ̀ by all means wọ́n rán ẹlòmíì ní hajj bẹ̀ dákẹ́ sí ọmọọmọ lówó kò ní two thousand wọ́n sì rán ní hajj tó pé bẹ́ẹ̀ la sọ pé yóò dákẹ́ sí nígbà tí ibi téèyàn bá dákẹ́ àgbáyà ní eléwù tí mo ka ọ̀rọ̀ ẹ̀ nísìnyí ní ṣe ìdáyàmọ́ ìmọ̀ olùbáyé mọ́tò ìmọ̀rìn kánà ti bàdásìn tó bá ń bẹ láàyè kan tó bẹ̀lẹ̀ yóò dáṣẹ́ kan ó gbé lọ bẹ̀ fàyàfíìr yóò sì lo omi bó ṣe oke ofurufu bó ṣe ori omi ti wà má tàbí nẹ́sùn bí ayé arúgbìn tàmù kò mọ̀ ìgbà tí ó kọ́ àti ibi tó dàkẹ́ sí èyí ṣe táwọn ẹ̀yìn tẹ̀ bọ́ tàbárọ́kà lẹ́dí ìdíyẹ́ ní múlùkù nínú sọ́tù múlùkù sura fifty seven wà wà àlàkúlù ṣe ìkọ̀dìr alẹ́dí kọ́lá kọlùmọ́ òtà ọlọ́run bá tó dákú wàlìhàyà àti àmọ̀tẹ̀mí ìyàbùlówàkùn in order to test you bóyá ẹ sì nǹkan yẹn sí lọ́n pé èmi mo dá ká máa tẹ̀mí tí a bá wà láàyè èyí mo tí bá sì ti gbẹ̀mí èmi mo gbà lìyẹ̀ ìbílúwọ̀kùn ayẹ̀kùn ahsanu amala. nínú sóra twenty sóra thirty two nínú sọ́ọ̀tù zumar sọ́ọ̀tù zumar thirty nine yẹn kí n tó lọ di omi allahu yatawaffa al-anfusa aya forty one àbí eh, forty one allahu yatawaffa al-anfusa hina mawtiha ọlọ́run ló gba ẹ̀mí tẹ́ni bá bọ́ Allahu yatawaffa al-anfus ọlọ́run ní máa ń gba àwọn ẹ̀mí hina mawtiha wallati lam tamut fi manamiha ẹ̀mí tí ò kú nígbà tó sùn tí ò kú tán yányán tí ò kú pátápátá tó ń gbà tá a sùn a ti kú àwàhádà mọ́ọ̀tù mọ́ọ̀tù àlìyọ́wọ́mí àlìmọ́ọ̀tù ìyọ́wọ́mí ikú ojoojúmọ́ òjíṣẹ́ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́run wọn sọ pé wà lẹ́bi lámùsàmù sí mọ̀nàmì ha ẹ̀mí tí ò lọ tán nígbà tó sùn Allahu akbar fàyọrùsọlẹ̀ òkúrọ̀ ìlà ajáde mùsàmà tí wọ́n bá ti ta wọ́n pẹ́ pé ẹ̀ dìde tí wọ́n sì dìde wọ́n dìde fúngbà tí ó bá yá ni tó bá yá wọn ní dìde mọ́ nínú sọ́ràtù asajida sura thirty two aya kejìlá kul yatawaffakum malakul mawti alladhi wukila bikum wà nábì sọ fún wọn pé mọ̀lẹ́kà kú táàyàn níṣẹ́ yẹn òní ó gbẹ̀mí yín ṣé ayé tẹ̀ ń tọ́ka sí ni mọ̀lẹ́kà kú torí ó yẹ ká jọ gbọ́ra wáyé tí ẹ bá ti sún àti gbọ́rọ̀ ọlọ́run báyé ó yẹ ká jọ jókòó sọ̀rọ̀ kul yatawaffakum malakul mawti nítorí wà nù sẹ̀rí àmì mọ́lákùlì mọ́ọ̀t mọ̀lẹ́kà kú àtàrà ilé tó dájú mọ̀lẹ́kà kú tí òun náà lágbára àti gbẹ̀mí ìlàbí ìdìlá ìrìn ọ̀dọ́ mọ̀lẹ́kà kú tí òun náà kú gbẹ̀mí òun náà tí máa bẹ àwọn èèyàn léèrè ní tálẹ̀ bóòlẹ́ ti mẹ́ni sí àwọn yóò sọ pé àwọn eh, tí n bá ti mistake bóyá àwọn ò mọ àwọn àtọmọ pé tọ ẹjọ́ bẹ́ẹ̀ ni gbogbo ayé nù lójú gbogbo ẹ̀dá lọ́hùn ọlọ́run wà pọ̀ náà wọ́n fún mọ̀ yóò bà wọ́n wà pọ̀ náà kẹ́ ẹ lè mọ̀ pé láròjì náà ẹ̀ ní kú mọ́ kẹ́ ẹ lè mọ̀ pé nínú náà ẹ̀ ní kú mọ́ lọ́dún dákúmọ́ sàṣewá lọ́mọ àlùjọ náà o wọ́n máa sọ fọ́mọ àlùjọ náà pé olódún ńlá mọ́tà bá àdá lẹ́yìn ilé kò sí kúmọ́ lọ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ọmọ náà lọ nú yà kò sí o nusratu làálà thumma wala yahya èèyàn ní kú kò sí ní sẹ̀mí rẹ̀ nínú náà wàlẹ̀ yàrá òbí láà fa ẹbọ tó ga jù àrísìkù wàlẹ̀ ìgbà tí àtàrí sìkì bá ti fẹ́ náà bá ti fẹ́ jẹ ọlọ́run ti hold méjèèjì báyìí pẹ̀lú àwọn ẹ̀rí tí mo mú wáyé náà why associating partner with him bó la ti ń discard ọ̀rọ̀ ọlọ́run bó la ti ń sọpọ̀ àkọsí bó lọ̀rọ̀ àwọn tí wọ́n àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run òde bó la ti sáfíwere tí ò wọ̀nyàn létí torí pé tá a bá gbọ́ méjèèjì yé gbogbo tó wà ní ẹlòmíràn lónìí lọ́dànù lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tó tún ìmọ́lẹ̀ yóò hu tó jọmọ́ lánàá ètò ok àṣé ó ti tó mi kí n máa sọ fọ́lọ́run pé ọlọ́run jẹ́ ìsẹ̀mí rẹ lórí ẹ̀sìn rẹ fún mi lẹ́mìí gígùn àtúntò ń wò ẹgbẹ́ni tó lágbára jù tí ìwé kọ̀ǹtò nǹkan yẹn wà lọ́wọ́ ẹ̀ là ń sọ fún yẹn àtúntò tí ń sọ fún ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn tààrà pé ọlọ́run dáàbò rẹ bòmí lókè dáàbò rẹ bòmí nísàlẹ̀ dáàbò rẹ bòmí ní ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì dáàbò rẹ bòmí nílé àti lájò gbàtọ́lọ̀ ní òdè rún ní ẹ lọ́wọ́ mi àtàjì làkún ní sì dá yín lóhùn àti mi ò ní ìdí àti irin kan mọ́lẹ̀ àti mi ò ní ìdí yàmùyàmù láti rìn mọ́lẹ̀ nígbàtọ́lọ̀ fún wa ní àǹfààní direct communication òdè rún ní àtàjì làkún torí náà